lábújá àti kó orí à orí àbàjẹ́ ni ẹ sì mọ̀ pé àwọn ilé adúpẹ́ fọlọ́n parí bí forí ha wọ́n kọ́ síbẹ̀ pé lágbájá ṣàwùsọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú torí pé kí ni kí ni tèmi fi yàtọ̀ irú rẹ̀ náà kálukú kọ́ kò ní ìdíkọ̀ ọkọ̀ lágbájá ṣàwùsọ pé pé kí ni kò tiẹ̀ kọ̀ mọ́ wá rẹ̀ láwọn ibi tí wọ́n ti rówó tí wọ́n rí owó bù jẹ yàtọ̀ sí pákó kálukú ọkọ̀ ilé ni yóò wá sọ pé palace lágbájá kọ́ba kan wá sọ fún pé o sì kọ́ palace àṣà ìlówó làwa náà kọ́ palace sá ìyẹn láyé ń bì ẹ̀yìn sì ti mọ̀ pé palace ti wá láyé ń bì akramakumullah kò ní sáláì jẹ́ pà ń yàgbẹ́ ń bẹ̀ o sọ àwọn ẹlẹ́lẹ́ á ọwọ́ akọ palasi kalẹ̀ rẹ́gẹ́dẹ́ ọwọ́ ajáde nu palasi ó mú toilet paper lọ́wọ́ ó tún gbàgé lọ bó lọ́dà bàbá wọ́n fẹ́ wọ́n hmm? fẹ́ dé pápá fẹ́ lọ gbọ̀nsẹ̀ kí ló ń jẹ́ fẹ́ gbọ̀n <laughs> so ẹ mọ̀ pé àwọn palasi ti wá ilé ìgbé ọwọ́ àmbẹ̀ náà ni yàtọ̀ sí palasi alijanna la ilaha illallah ilé lásán gan ò tiẹ̀ sí lálìjanna gbogbo ẹ̀ palasi ni sẹ́yárí pálásì táyé yìí ọ̀yà orúkọ lónìí ọ̀yà orúkọ lónìí torí kò sí nǹkan kan lálẹ́ jẹ́nà tí ń bẹ láyé àfikọ́jẹ́ pé orúkọ lásán ni orúkọ ọlọ́pàá wọn pọ̀ láyé ń bí àwọn tó tún á lówó ó lè wò sùsùn bí ẹ bá mi wo erégùsùn kan lórí òkun ibi jẹ́ lẹ́gbẹ̀rẹ̀ fún tómi òde lórí òkun wọ́n a lè lọ bá wa nígbà tí wọ́n bá lọ wa ó lè jẹ́ ẹ ní Mississippi pébẹ̀ wọ́n ti rí lẹ̀kẹ́ gbẹrẹ fún yóò lọ fẹ́ kọ́ palasi sórí ẹ̀ wọ́n á kọ́ palasi sórí ẹ̀ lọ́nà tó kìtìbà ló ń fo lẹ́mọ̀ pé ah ta ló lówó tó báyìí tó wa kọ́lé sáàrin gbogbo òkun àwọn tí ń fẹ́ ká sọ náà nù àwọn tí ń fẹ́ ká sọ náà àmọ́ pọ́ kọ́lé odò ọmọ ẹ̀sán lábẹ́ rẹ̀ láyé ń bì ọ̀ǹtanra rẹ̀ jẹ ni torí pé wọ́n adijọ́ kan kò sí ń tọ́kọ mi sáhọ́lẹ́lá yọ wọ dànù ní kíkálukú sí mi ṣùgbọ́n àlìjẹ́nà tajri tahtahal anhar àwọn akéré máa bú odò yéésù odò kan bá àwọn akéré máa bú odò ń sàn lábẹ́ rẹ̀ ẹ̀ gbọ́ fìrà àwọn nana nígbà tí ìgbéraga gùn ó ní wa hadhihi al-anharu tajri min tahti gbogbo àwọn odò yìí àwọn odò wọ̀nyí river nile náà ni kò pé méjì ọwọ́ aláwọn odò wọ̀nyí odò kan ní jàre ó ní gbogbo ẹ̀ ń sàn lábẹ́ ẹ̀sìn ohun irọ́ ni mubalaga ni ṣùgbọ́n àlìjánná tajri min tahtiha al-anhar àwọn akérèmọ́bù odò ń sàn lábẹ́ kì í mà ṣe river niger kìí ṣe riba benue o kìí ṣe riba dijila kìí ṣe furat kìí ṣe riba nile ṣùgbọ́n eléyìí àwọn odò do, yìí pé kò dájú pé irú rẹ̀ lè wà láyé ni kò tí ẹ̀ lè sí odò milk la ilaha illallah tí wọ́n bá kó agolo milk kalẹ̀ nísìnyí tí wọ́n tún kó ti bọ́tú wọ́tà tí wọ́n kó kalẹ̀ làkàsẹ́rà wọ́n kó kalẹ̀ fíjù wọ́n kó kalẹ̀ wọ́n á ní kálukú ọmọ àmì ètò wù ewu lọ́pọ̀lọpọ̀ ó dìbò fún mílíkì nítorí òun ló dínkù nú ẹ̀jẹ̀ wa jù ẹni tẹ́ bá ti lọ mú mi ká ah, ẹ̀ẹ́rì pé mílíkì mẹ́mẹ́rin ká ah, omi ló ah, ẹ̀ mú mílíkì subhanallah tó bá wá jẹ́ pé kàǹgà kan bá ń bẹ́ lùi tó yẹ pé mílìkì lọ́lọ́ ní kí kàǹgà wọn máa pọ̀ jáde ṣé yóò jẹ́ mílìkì àmúṣẹ̀mí àbí àlọ́ ọpọ́nkú náà àlọ́ ọpọ́nkú ló jẹ́ torí àwọn èèyàn máa para wọn kàdí rẹ ni bẹ́ẹ̀ nìkan bá ń fà á bọ̀ kó tó fà á dọ́kẹ́ ni kó ti gbà máa lọ pé kíni subhanallah ẹ ẹ mọ̀ báwọn èèyàn lura wọn fẹ́ẹ́ kú di kàgàgà kàgà tọ́jú lómi lásán wàláhì wọn wọn sì bọ̀ra wọn wò lóbìn pé kíni tí mo ti débi látàárọ̀ èmi ọ̀hán ní pọ́n mi wọ́n sì fẹ́ẹ́ pọ́n gbẹ subhanallah tọ́ba wa lọ jẹ́ pé kàgà mílíkì ní kọ́ wàláhì tó bá jẹ́ odò tí ń sàn lọ́ba jẹ́ mílíkì àwọn èèyàn pààrà wọn torí ẹ̀ náà jáyìí. àbí wọn nípa kwara wọn pé kíni yóò sọ pé ah, láàní wọ́n lọ di lọ́hùn amúfu ah, wà mú bì ká wu ẹni tí ó sáàrin méjì o tó àwọn àdá burúkú lọ so torí pé ó ní ẹni tí ó pa lọ́fẹ̀ẹ́ oṣù ẹ wá wà lìjẹ́nà odò milk ọ yẹ ká sojú kòkòrò rẹ̀ àní kò sí láyé nítorí fi mọ̀ pé ayé kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nù. wọn ò bí ẹni náà dáa tí wọn àgbẹ̀ mọ lówó títí títí títí títí àbí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ máa pọ́ǹpù mílíkì sí yín lé sọ́sẹ́sẹ́ tólóṣèlú kan bá wá ti máa ṣe campaign ìgbé ẹ̀yàn mi o tí wọ́n bá wọlé o màá ṣe pọ́ǹpù mílíkì fún yín o kílẹ̀rì ẹ máa yín mo ṣe ń pakọ́ ni tẹ́wọ̀n kan ti wílò ẹ̀rí nàìjíríà yìí waziri Ibrahim waziri Ibrahim tó dẹ́gbẹ́ GNPP sílẹ̀ ní 1979 ó ti sàdéhùn olú rẹ̀ rí pété bá fi lè dìbò fóun tó bá fi lè wọlé òun ó ṣe pọ́ǹpù milk fún kálukú ẹgbẹ́ ọ̀rọ̀ mi tó nǹkan ríru ẹ̀ lé rẹ̀ ẹnìkan á ní ẹ̀dá kun pọ́ǹpù milk wà o pẹlẹtì rí ó nítorí pé wọ́n pè àwọn lóòtẹ́ẹ̀lì kan rí o tí wọ́n ní kálukú lọ bu tíì so tẹ́ẹ̀ máa ti wá tẹ ẹnu táàpù yẹn eléyìí ó mu tíì jáde tí wọn bá tún tẹ eléyìí eléyìí ó mu mílìkì jáde tí wọn bá sí pọ́ǹpù mílìkì nù flask ni kò yé <laughs> flask ni wọn rọ sí ni wọn wá sẹnu rẹ báwọn kó lè bá àjọrú rẹ lójú sóyè <laughs> so torí ẹ kò sí pọ́ǹpù mílìk odò oríṣi kejì ńlọdọ oyin subhanallah oyin odò rẹ. kì í máa ṣe oyin tí wọ́n fi ṣúgà ṣe ṣe àwọn kóyin lé ayé yìí ẹnìkan kan rúgbà sí àkàn yóò rúgbà fùdé wẹ́ẹ́ wá ro gidi oyin oyin àṣẹ ni wọn gbọ́n mi lé lórí ṣé wọ́n máa mú oyin kídi ọyọ àfọyín abàmì nàìjíríà yìí <laughs> wọ́n kẹ́ tàtàkùtà fún yẹn ọba rọ ọdún ọba máa yọ tó ogidi oyin. Inita tàlìjẹ́nà ọ̀dà bó lóyún ṣe wá ń sàn kíkí lóyún máa kì báwo lóyún ṣe wá ń sàn lálìjẹ́nà alálìjẹ́nà kìí ṣe lé ayé sáǹfẹ́ abáàfẹ́ àǹfẹ́ ọbẹ̀ nìkan lálejò sẹ́yìn máa mu tíì ni mo máa mu tíì ọ̀dà àbọ̀ ọgbẹ́yìn lọ sórí tébù wọn ní kálukú ọmọ ọmú tó bá wù Lipton ní bọ́ǹfìtà ní kíní kan sá mú gbogbo ẹ̀ gbogbo ètò ọ̀jẹ̀rí ló mú ọkàn da gbogbo ẹ̀ pọ̀ ọ̀dà Poronto ọ̀dà pọ̀ mọ́ bọ́ǹfìtà ó tún dà pọ̀ mọ́ Milo ó tún dà gbogbo ẹ̀ pọ̀ pé gbogbo ẹ̀ ní mú lónìí kọ́lọ́ máa dàrú nú gbàtọ́ akó gbogbo ẹ̀ sí táwa ni ṣé ṣúgà lẹ́ ń fẹ́ ni àbóyún ah, saka saka kí lẹ́ ń pè é sakarin ló máa fi mú <laughs> wọn á ní ọdún yín sí i ńgbà òdélé lọ́ba ròyìn ó ní ọ lágbájá ń jayé lágbájá ń jayé kí ló kí ló ń jẹ ó ní oyin ni wọ́n ń dà sí ti kí wá ṣe títí lásán àní ń sàn nínú àlùjánnà ṣé wàá mọ ibi tó ga sí odò tí wọ́n pè ní odò milk àti odò tí wọ́n pè ní ti oyin yẹn àsìkò tí mo máa ń wá àsìkò tí mo máa ń wá.

ṣe mọ̀ pé àwọn ọmọ ọ̀dọ̀ tá a bá gbọ́ ọmọ ọ̀dọ̀ pé kọ́ máa bá ní ṣiṣẹ́ oní wọn ṣẹ̀ṣẹ̀ lọ wá kọ́ọ̀pù ni wọ́n bá rí kọ́ọ̀pù tán yóò ti ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ bu wọ́n bá lọ́ọ́ bu ó ṣe pé ọwọ́ arákùnrin síra subhanallah ibi tí wọ́n ti mọ̀ tẹ́ bá ti ń kan lójú àṣìyọ̀ ṣubú tẹ́ bá mú tán so ṣùgbọ́n tá a lè jẹ́ nà ló gbéra rẹ̀ wá bọ̀ ni torí ẹ gbogbo wa là ń fa àlìjẹ́ nà ó dorí sí kẹta òun náà ni odò omi tó mákàgá omi tó jẹ́ pé kò sí táwọn tí lójú ẹ̀ kò sí jàǹká àwọ̀ ń bẹ́ẹ̀ ìdọ̀tí kan ò tiẹ̀ sí ń bẹ́ẹ̀ síbẹ̀ yìí mà nígbà àwọn omi táwọn amú lónìí àwọn omi táwọn fowó iyebíye rà yìí tí wọ́n ń bọ́ tù oníkálukú fọ́ tiẹ̀ mọ́tútẹ́lómi lọ ṣùgbọ́n atẹni tó mọ́jú náà ó ní iye ọjọ́ tó lè ṣe núgò tó ní òfin di poor water ṣùgbọ́n mi àlìjánà kò rí bẹ́ẹ̀ o mímá mímá náà ní lójoojúmọ́ bákan náà a ti mà ike tá a bá pọnmi sínú àmọ̀ tómi sì má kankan nígbà tá a pọ́n síbẹ̀ nígbà tí o bá tójọ́ méjì mẹ́ta omi àmúkọ́ yóò ti dorí sí mi. Si táwọn tí ó ti kún bẹ́ẹ̀ yàtọ̀ sómi àlìjẹ́nà yéésù mi bọ́ o tẹ́ ń lọ pọ́n náírà márùn márùn náírà mẹ́wàá mẹ́wàá kó wàhálà téèyàn ó ṣe kó tó gbé délé ó tún gbé délé tí wọn máa tún ta kẹ́ẹ̀gì ń pa omi yí dànù ó tún fajúro kò burú ẹ ṣe sùúrù nígbà bá dá àlìjẹ́nà omi àlìjẹ́nà nìyẹn ṣe ti máa àwọn ìlú wà nínú ìgboro wọn tó ẹ kó mi tí ọ̀pọ̀lọpọ̀ ń mu sẹ́nu kìí ṣe téèyàn lè fi rún mú wàláhì nínú ìgboro tí èsè ní gbèríko jẹjọ bá rí báyìí omi àlùjánnà ńbẹ́ńbẹ́ fáwọn ẹrú ọlọ́run tó bá ṣe tọ́lọ̀ bákan náà omi kẹrin nínú omi tí ń sànú àlùjánnà òun náà lomi ọtí ọtí tí kìí pààyàn ọtí tí kìí bà tèèyàn jẹ́ ọtí tí ìmú ká sọ̀sọ̀kúsọ ọtí tí èjẹ awéwèkúwè ṣùgbọ́n o ẹnikẹ́ni tó bá ti lè kánjú mu ti lé ayé yìí tàlùkìyà máa dé wọ̀ fún ẹnikẹ́ni tó bá ti lè kánjú mu ọtí ilé ayé ọtí tàlùkìyà máa dé wọ̀ fún ìdí nìyí tá fi gbọ́dọ̀ ṣe sùúrù adúniya sijinul mu'min wajannatul káfíìr àfi ká ṣe sùúrù tọ́ ọ bá ní gbogbo tó wù ọ lọ́ọ́ máa ṣe gbogbo tó o bá fẹ́ náà lọ́ọ́ máa náwọ́ sí ọ̀dájú pé èyí kò ní jẹ́ tiẹ̀ èyí tí máa tán yìí náà ó torí ẹ̀ alìjẹ́ nànú. No kí wàá nìtumọ̀ àdìsí anabi sallallahu alayhi wa sallam tó wà wájú wa yìí tó jẹ́ èsì béèrè ìdánilẹ́kọ̀ọ́ wa yìí alimami nawawi rahimahullah wọ́n fọ èsì wípé ìtumọ̀ rẹ̀ òun náà pé gbogbo mùsùlùmí gbogbo múmìnì masjúnun mamnu fi dunya ẹlẹ́wọ̀n ni ẹni tá a sì ká lọ́wọ́ dè ní láyé ń bì gbogbo múmìnì gbogbo mùsùlùmí láyé ń bì ẹni tó wà lẹ́wọ̀n ní í ṣe ẹni tá a sì ká lọ́wọ́ dè ní níbi kíni náà rí mina shahawat gbogbo òfẹ́kùfẹ́ ọkàn tọkàn máa fẹ́. ẹ̀wọ̀n làwa wà nípa rẹ̀ ẹni tá a ká lọ́wọ́ dè la jẹ́ nípa rẹ̀ akramakumullah tani owu tani owu bíi káyipóhùn náà ó rí owó ńlẹ̀ owó yìí sì pọ̀ kọ̀ wá rẹ́ni tó ní nítòsí rẹ̀ tani owu kọ́ náwó gan-an kó sì mójú jẹ gbáwó pọ́ńkọ́ ló ń gbé ta ni òwú ẹni tí ọba awùkọ́ náwọ́ kò tí ó wù wàláhì ṣùgbọ́n kankan ní ká ọlọ́wọ́ dè tí ẹni tó ní ọba rí wa ọlọ́run tó ní nǹkan tó tó ní bí òun wa ni òwú pé ni mo bá wá. mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ five hundred naira yíyá ni o kí ẹ sì kẹ́ ẹ bùn mi kò sì sí ti lè ṣe lórí kẹ́ ẹ lè yá mi lówó yùn táwa ni òwù bí ká pé ìní bọ́ ṣe o ṣùgbọ́n nǹkan tí mo ń kàn fẹ́ ni kíkọ́ bọ́ sí òwò tó bá ti bọ́ sí òwò tí mo bá ti wọ̀ ọ́ kọ́ wẹ̀wù padà kọ́ gbó ta ni òwù bẹ́ẹ̀ ẹni tí ò bá wù kọ́ náwọ́ ṣùgbọ́n kí ni mú wa ṣe bẹ́ẹ̀ kí ni mú wa ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ni nítorí pé tá a bá sọ ìjánu sílẹ̀ fi ìfẹ́kùfẹ́ ọkàn wa láyé ń bí kò sí tàbí ṣùgbọ́n pa kábàámọ̀ tó pọ̀ tó di lọ́la kìyàmù. ta ni òwú nínú wa bí kọjá pé ibi táwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti ń wẹ̀ alọ sílẹ̀kùn mọ́ wọn lórí àwòdì wọn tani òwú bẹ́ẹ̀ nu wa kò sẹ́ni tí ó wù ṣùgbọ́n ti ń ká wa lọ́wọ́ dè wọn náà nípa ń bẹ̀rù ọjọ́ kan tá a dùn níwájú ọlọ́run ọba rínú ròde ọba tí nǹkan kan pamọ́ sí ọba tẹ́nìkan ò lè parọ́ fún tani òwú nínú wa bí káíkó náà wọ́n léèyàn wọ́n lè fi gún sẹ́kẹ́yìn òfin lówó wọ́n léèyàn wọ́n lè gbé ẹrù lé lórí. kó wọn dèrè bẹ kákan máa kpó kọ rẹ̀ kọ́ máa pọ̀wó táwa ni láti lówó ẹni tí wọ́n bá wù láti lówó kọ́ náwọ́ wàláì kò sí ṣùgbọ́n kí ló mú àwọn amáṣe bẹ́ẹ̀ kí ló mú lọ wáyàn ká gbé lẹ́yìn ìgbà tá a ti mú kọ́ rẹ̀ ká sì gbé gbórí ibúlé lórí kò sẹ́ni tí ò wù láti lówó kọ́nà bó sọ̀nà gbígbóná bó ṣe tútù bó ṣe tọ́ lọ́wọ́ọ́rọ́ kálukú ló wù láti lówó ṣùgbọ́n kí ni ká kálukú lọ́wọ́ dè nítorí òfin ọlọ́run bákan náà ta ni òwù ta ni òwù nínú wa bí kápò náà ní kíní kan abẹnú gbọ̀ngbọ̀ tọ́kì gbogbo ẹni tó bá ti sẹ́ ó lè pé ọkẹ́ ẹni tó wà mẹ́ni sí ni pé nígbà tó ti wá sẹ́wọ̀n bó ṣe sẹ́wọ̀n yìí báyìí òun pa láṣẹ fún ọ ìpè kẹnu rẹ̀ ọbọ sí pàkọ́ tani òwú bẹ́ẹ̀ ìpè kápò náà tiẹ̀ lágbára kan pé gbogbo lẹ́yìn nìsín bẹ́ẹ̀ nìkan bá dún kòkò mẹ́yàn èèyàn sọ pé dalábàáhùn kó sì dalábàáhùn tani òwú gbogbo èèyàn náà ní gbogbo orú àwọn àránù òfò yẹn máa wù gbogbo èèyàn náà nírú àwọn orí ibú wọn yẹn máa wù ipe àwọn náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórí bú nìsín ẹlòmíì ti jíjáde látago márùn àrọ̀ kò tí ì padà délé ó lòun wá gbàrà ká yóò máa tilẹ̀ babaláwo kan bọ́ sílẹ̀ babaláwo kan ni yóò máa tinú gbó kan bọ́ sínú gbó kan ni kó ń já ewé ká ewé tó wọ́n fi sọ àwọn èèyàn dálábàá tó wọ́n fi sọ wọ́n dọ̀pọ̀lọ́. ṣùgbọ́n kí ló máa ma ṣe bẹ́ẹ̀ tani òwú nu wa pé ńgbà tó tuntun mú jọjọ ká sùn kalẹ̀ wọn sọ salatu khairu minan naum ká sì má dáhùn ká má dáhùn ká jí láago mẹ́wàá ká sì pé ńgbà tí ìmáàmù ò ti mọ̀ pa àwa bàbá ti ń pe sọlá kọ̀ mọ̀ pa àwa ká sì mọ́jú jẹ pé tọ́ àṣùbà ní kó ń ta ni òwú bẹ́ẹ̀ nu wa kò sẹ́ni tí ò ní wù náà nítorí pé ká sẹ̀sìn fọ́lọ́n ká sẹ̀sìn fọ́lọ́n tẹ́ rí yẹn òun gan gan wàhálà ni ṣùgbọ́n wàhálà tá a lè farada ni ìdínú tọ́lọ́wọ́n bá fi ṣe lófin lórí wa torí rẹ̀ ni wọ́n sọ pé atẹ̀klif atẹ̀klif tẹ̀rí yẹn tí wọ́n tún fi pè wọ́n ní mukallaf ilzamu bima fihi al-mashaqqa lílanti wàhálà ń bẹ nínú rẹ̀ bọ̀yàn lọ́rùn ni táwa lè wù láti bọ́ lọ́wọ́ rẹ̀ tani òwúnu tiwa náà ká pé mo ti sin lọ́n débi pé mi náà ti wà sọ́là ọlọ́run ló máa wà wá kó fún mi. ọlọ́run ló a ti kwuo fún mi ọlọ́run ló mú kwuo fún mi ọlọ́run mú ájì fún mi mo bá kú ya kèfèrí hundred percent ta ni kó náà sọ pé ti mú gbogbo ẹ̀ kwuo fóun kò sẹ́ni tí ò ní wù gbogbo àwọn wàhálà yìí ipò ọlọ́run ti mú fún ọ ni kó náà kó àwọn ọmọ lẹ́yìn rẹ̀ kó kó wọn tẹ̀ jẹ́ pé wọn wọn fi ń dán lójú pé ó ẹ eh, mo fi ń dán lójú sórí rẹ ọ bá lè sanwó ẹ ọwọ́ àjẹ́nà gbogbo ẹran náà lọ ọwọ́ àjẹ́nà ọwọ àjẹ́nà ọwọ́ àsanwó ẹ ọ̀sán àlọ́ bàbá máa san ọ̀sán àlọ́ bàbá máa san oríire tí mo rí lára ọ̀pọ̀ ọ̀pọ̀ àmọ́kọ̀dájú kó lè sanwó ẹja ajá mi kó rà bàbá ẹ sọ. So. ẹ dákúta ní òwú láti máa parú rọ́bà náà oṣù lọ́sàn-án wẹ̀ lọ́ba àmọ́ba ọ̀rẹ́lò lọ́sàn-án ọba ti sa two million ọwọ́ àlìjẹ́nà àlìjẹ́nà ju twenty million lọ àbí òjù lọ màmá sì ń dájọ́ sí mi lọ́dọ̀ òfin pé two million bó láti wá ṣe ń gbọ́n máa ṣe fọkànbalẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì fún ọba àtijọ́ pé dàrú àwọn ni kí ni ká lọ́wọ́ bẹ̀ ṣé bíbẹ̀rù ọlọ́ọ̀ ni ìbẹ̀rù báwo wọ́n ṣe jẹ́ńjọ́ gbẹ̀ndà kìyàmà táyé òwù kíkọ́ àwọn ọmọ parọ́ gbogbo súnà anabi sallallahu alaihi wasallam tá a mà gbogbo ń tá a káwọn anabi ni ká ṣe káwọn àní anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ ìta anabi ni ká má ṣe káwọn àlá anabi ni ká ṣe pọ̀pọ̀lọpọ̀ ṣe máa ṣe torí kíni kẹ́lẹ́ bá a máa kún tẹ̀lé ma bàbàrà wa kí lu olè gba tiwa kí jóyè ọgbà tiwa kọ́bọ̀ ọgbà tiwa gbogbo bíi tá a bá yọ sí sheikh sheikh tani o wù kò sẹ́ni tí o wù so ṣùgbọ́n kí ni bá a lẹ́rù ọlọ́ọ̀ba torí di eléyìí ó máa rí ìyàtọ̀ láàrin múmìnì àti káfìrì ẹ dákun tani nù wa ká mọ̀ pa àmọ́ nǹkankan ká mọ̀ polódo ni wa àmọ́ ká ti tírẹ̀nì àwọn ọmọ láti tírèèni àwọn ọmọ níbi tí wọ́n ti ní ká ti wá bá wọn sọ̀rọ̀ kó tó di pa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó ti bẹ̀rẹ̀ sí ní kamadiw kó ọmọ yìn wá lọ́tún kó ọmọ yìn wá lọ́tún pé ibi tí wọ́n bá dé tó ọ̀yà wọn máa bá ń so ń bẹ́ẹ̀ kó ní wọ́n máa bá ń so ẹ̀ẹ́dínlẹ́ kan ṣé <laughs> ẹ dàgbò ta ni gbogbo orú ọ̀wọ̀ yìí ṣùgbọ́n kí ni ń kákálukú lọ́wọ́ dẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ni ìbẹ̀rù ọlọ́ọ̀ni tani owu nu wa kíkọ́ àwọn obìnrin ọmọ gbé problem wa bí wọ́n ti máa ṣe ọkọ mi ni ọmọ ni wọn ò tiẹ̀ gbọrọ wọn ò tiẹ̀ ṣe kínní ọkọ̀ ọkọ̀ èkó burúkú wọn gbọrọ ni palẹ̀kùndé nfẹ́ káwọn ọgbọ́n tó ń sọ palẹ̀kùndé gbàgbọ́ ọ̀yà bẹ́ẹ̀ wulẹ̀ bẹ́ẹ̀ nara tani irú gbogbo tani owu. ààyè káwájú balẹ̀ olómọfẹ́ ń borí gbogbo èèyàn afẹ́nitọ́ bá lè kóra rẹ̀ ń jà torí di eléyìí nígbà tó yẹ pé múmi ní tiẹ̀ níbi gbogbo jákujáku gbogbo ntí ọ̀dá yóò máa jìnnà sí wọ́n máa wá pọ̀ gọ̀ọ́ wọ́n máa ẹni tí kan ọ̀tọ́ sí ní wọ́n fi ẹ̀yin mùsùlùmí ṣe ẹ̀yẹ nu torí àwọn ọmọ pé nǹkan kan ni ọ̀tọ̀ alukolo jaiz gbogbo ẹ̀ lọ́tọ̀ lọ́dọ̀ ọ̀daràn wọn. ìdí nì tó fi jẹ́ pé múmìnì ìtẹ̀lé tọ́lọ́ tó ń ti bí wàhálà ṣe wà ń bẹ̀ ńlọ́wọ́ mójútó ìtẹ̀lé tọ́lọ́ tó ń ti bí wàhálà ṣe wà ń bẹ̀ ńlọ́wọ́ mójútó ìsọ̀rọ̀ alẹ́ sẹ́lọ̀ tó ń ti bó ti ṣe rọrùn tó òun ọmọ jìnnà sí i sẹ́wọ̀n pé àti sẹ́lọ̀ rọrùn ju àti tẹ̀lé tọ́lọ́n lọ àti dáhà ọ̀rọ̀rùn ju àti ṣetọ́lọ́n lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àti wàlìjẹ́ náà ṣòro ju àti ríná wọ̀ lọ iṣẹ́ tẹ́ni tí ó wọ̀ ní oṣù ọ̀pọ̀ wàhálà rẹ̀ ò débì kan yàtọ̀ sẹ́ni tó fẹ́ wàlìjẹ́ náà ìmáàmù wa ni fa idha ma tastaraha min hadha níjọ́ tí mùsùlùmí bá wá kú níjọ́ ni ó ní sinmi ọbọlọwọ masu matọ mẹdẹbẹ mawo mafọwọkan marunu ipa rẹ̀ mẹtẹtí gbọ́ abẹ ẹkọ ni ìwọ ń kọjá lọ ní títì wọ́n á rí táwọn èèyàn péjọ nígbà tí wọ́n péjọ yẹn ọba rí tí gbogbo wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí mújójó wọ́n ń tàdí réke ó wá kíyèsí pé bí wọ́n ṣe ń tàdíreke yẹn bí wọ́n ṣe ń yún ó ṣe déédéé bí wọ́n ṣe ń lùlù wọ́n ní ẹnìkan ló lọ́n sí fún tálẹ́ǹtì rẹ̀ ó ti máa lọ́ lọ́n ló fún un sá <laughs> wọn náà ọ̀fẹ́ wòran pé ah, this part of our culture ẹ mọ̀ pé ẹ ti ń gbé wọn lárugẹ nu this part of our culture so ni wọn náà bá máa wòran wọn bá máa wòran ìgbà tí wọn ọmọ tó jó ọmọ tó ń tàdíreke náà. díẹ̀díẹ̀ o ti fẹ́ bọ́ mi tí ò dáa so ẹ rí i pé bọ́lọ̀ ń ṣe wa wọ́n mọ̀ wá rò ó pé àwọn tí ń gbọ́ mísíkì ń dùn mọ́ wọn a máa dùn mọ́ wọn ìyẹn tó kò sì mọ bí tí ọpọlọ òun àwọn tí ọba dùn mọ́ wọn ìyẹn mu títí títí sẹ́ẹ̀tì sọnù kọ́kọ́rọ́ mọ́tò sọnù owó àpò rẹ̀ sọnù ó sì ń bọ̀ ní ta ni ń tó mi láyé yìí à gbogbo nǹkan sọnù mọ́ lọ́wọ́ ó tún ní ta ni tó láyé so bákan náà ẹni tí ń ṣe zìnà ni wọ́n ká bẹ̀ wọ́n lù wọ́n pa ó tún ti ni náà ti máa rò pé ń gbádùn kínní yìí oníkàlùkù sàrùn wo lọ́kàn rẹ̀ pé ókè njọ́ kan máa try even even a drop i will try to see báwo ló máa taste. ó rà ní òwò má dánwó má dánwó torí pé má má yusukiru kathiruhu fakọliluhu haram drop kan gan haram ni bákan náà àwọn tí ń díwò ìjọba ọlọ́nba wọn náà ṣe oríṣẹ́ ní nnpc gba tó di nnpc one phone ẹ dákun sá ibi tá a wá ibi tó wó wà gan ni ibi tí kéèkì nàìjíríà sọdọ̀ sí ni kò burú ẹ jọ sá sórí ara mọ́tò fẹ́yìn náà o ẹ kọ́ kọ́kọ́ mẹ́lẹ́yìn ara mọ́tò fẹ́yìn náà ṣé a lè máa kó owó kò ní hàn o kò ní hàn torí gbogbo líkèjì tó lè wà á dì so ṣé kò wọ́n náà láti gun mọ́tò lù bó sì ti ń gùn kan pé àpàlẹ̀ eléyìí aṣọ di tuntun fún yín ta ni òwú òwú àmọ́ kí ni oníjà sọ pé ẹ máa jalè torí jọ́tọ́ lọ́wọ́ bàjọ́ kó gbogbo wa ni ẹni tó gbé lájà olè ni ẹni tó bá sọ kalẹ̀ olè ló náà torí ẹ làwọn òsèlè paasi irú fatuwa báwọn àbí òye wa so gbogbo irú àwọn nǹkan wọn yẹn torí pé kálukú ń bẹ̀rù gbó lọ́rọ́ padà já sí ìtumọ̀ rẹ̀ nu ẹ̀rí tí múmi ní bá ń rìn lọ ó lè káwọ́ sẹ́yìn kọ́ káwọ́ pọ́yìn wọ́n máa gbé bàbá ilé kíkí ní ń ṣe ìsìn ṣe bí ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n náà la wà sáwàlẹ́lá torí ẹ̀wọ̀n la wà wọ́n bú ọ wọ́n bú ọ ní ìwé fèsì ni ọmọdé ló lọ mẹ́sì wá ọgbẹ́ ẹnu fálágbá fọ ni bẹ́ẹ̀ ni tí wọ́n bá fọ̀ tán wọ́n tún jẹ́ láró kò sẹ́sì torí kíni torí wọ́n bẹ̀rù ọjọ́ kan tójú máa ń ràn gàdàràgàdà wájú ọlọ́ torí ẹ eléyìí lọ sọ mùmí nídìí ẹni tí wọ́n máa wò ń dẹ́pẹ̀ An-Nawawi ó ní ṣùgbọ́n kèfèrí ń tiẹ̀ fa innama lahu min dhalika ma hasala fi dunya ma'a qillatihi wa takdirihi mo káfíìrì òní kankan jọ owó ìtọ́ba ayé lọ kò sí kankan fún owó ìtọ́ba rí ayé mi ẹ̀yin náà máa kíyèsí ẹ kíyèsí gbogbo ìṣẹ̀sìn àwọn kèfèrí bẹ̀rẹ̀ látòrí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tọ́jọ́ ọmọlẹ́yìn Paul wọn yẹn tó fi dórí àwọn eléégún ọlọ́ya olóró ní gbogbo ẹ̀ wọ́n lè pera wọn kí lẹ́yìn fura sí pé wọ́n ń ṣe nínú ẹ̀sìn wọn kí ni wọ́n wá ayé ni wàláhì àwọn òní nǹkan méjì ju ayé yìí náà lọ torí ẹ̀ mẹ́jọ yọ lẹ́nu mẹ́jọ yọ lẹ́nu torí pé ẹ̀sìn yẹn wọ́n establish ẹ̀ lórí pàǹwá ayé náà ni torí ẹ̀ ayé náà wọ́n máa pariwo ẹni tó fọwọ́ lórí ayé wọn tí ò jẹ́ káyé wọn wá tutù bàbá wa jẹ́ lójú wọn ẹni tó fẹ́ pa ìràwọ̀ ọ̀hún dà ìràwọ̀ ọ̀hún tẹ̀ ìmọ́lẹ̀ ayé wa fẹ́ gbógun dídé wọ́n fẹ́ kí ìràwọ̀ ọ̀hún kọ́ paná lọ́sàn gangan bàbá wa dojú tì wọ́n so oríire olúwadún yìí wọ́n ti ní kò ní jọ́dún yìí mọ́ bàbá wa dojú tì wọ́n ẹ̀rù ká ayé náà làwọn lé wọn ní kankan míì wọn ní kankan míì jọ lé torí pé la shay'a lahum fil akhirah òní kankan tó bá di lọ́la kìyàmà ayé náà ni wọ́n wá torí ẹ̀ tí wọ́n bá wá jẹ́ pé mùsùlùmí bá ní ọ́ wọ́n mọ̀ yín pé àwọn ń wá dáadáa láyé ń bì á sì tún wá dáadáa ní ọ̀la kìyàmà. ìmáàmù Nawawi ni ayé nìkan ni wọ́n ní o tó ń tibí ti ń bẹ láyé náà ṣe kéré tó àti bó ṣe dọ̀tí tó ayé yùn ẹni tí wọ́n. wọ́n ní ayé ó tún kún fún tí máa ba nínú jẹ́ kò sí bó ṣe lè dùn tó ìbànújẹ́ wà náà abẹ́yẹn ò fura bẹ́ẹ̀ bẹ́yẹn bá ní ní ní ní ní ní ó ṣeé ṣe káàrí òsì ọ ó ṣeé ṣe kófò òsì ọ lára dúkìá lára ọmọ lára mọ̀lẹ́bí kéèyàn kúnu fámìlì rẹ kíyàwó kú kọ́mọ kú gbogbo eléyìí lọ́rọ̀ọ̀rùn wọ́n gán lè kú yàtọ̀ sálùkìyàmà torí di eléyìí Nawawi wa ni tó bá kú o sara ila al-adhabi ad-da'imi wash-shaqa'i al-abad kèfèrí tó bá kú ńlọsídi ìyà tí ò ní tán àtòrí ibu láéláé eléyìí ni ti kèfèrí yàtọ̀ sí mọ́mìnì al-imam al-Munawi ayé tí Ànábì sallallahu alaihi wasallam ìpè àdóníyà séjọ́nù mọ́mìn ìyẹn ni pé ìsẹ̀mí ilé ayé yìí ìtumọ̀ rẹ̀ nù ìsẹ̀mí ilé ayé yìí ẹ̀wọ̀n lọ́jẹ́ fún mọ́mìn wọ́n ní tá a bá wò ó sí ntọ́lọ́ ń pèsè kalẹ̀ dé mọ́mìn ní lálùkìyàmà ẹ̀wọ̀n la wà yìí tá a bá wò sí ntọ́lọ́ pèsè kalẹ̀ dé mọ́mìn ní lálùkìyàmà ẹ̀wọ̀n la wà yìí wa jannatul káfíìr wọ́n ní ṣe lọ́jọ́ fún káfíìr nítorí ntọ́lọ́ ti pèsè kalẹ̀ tí ń retí rẹ̀ níyà lálùkìyàmà sẹ́yìn pé tọ́mọ náà bá wọ náà tó bá yọ jáde láàrin ìṣẹ́jú kan kó ti pé wọ́n dà padà tó bá ní sọ gbádùn rí láyé yóò ní láyé òun ò rí ìgbádùn kan ẹni tí ń gbádùn jù láyé yìí tí wọ́n bá sọ sínú ná lọ́ sọ pé òun ò rí ìgbádùn kankan rí láyé yìí ọlọ́mọdé amánà o ọwọ́ ni wà á má kọ́rí ibin yahsulu fi sijinil mustadam ó ní láìpẹ́ láì jìnnà kẹfẹ́rí ọ̀bàrà rẹ̀ nínú ẹ̀wọ̀n téèyàn jáde bẹ̀ ọ̀nà níbo ọ̀nà nínà ìyẹn nígbà ẹ múra sí ẹ máa jẹ́ kẹ́ ẹ sanra fún ẹ máa jẹ́ kẹ́ ẹ lè ráyè jókòó ń bẹ́ẹ̀ nasalallahu salamata yawma alqiyama àwa ń tọrọ ọlọ́wọ́n là wá o tó bá dijọ́ gbé ndà alqiyama lẹ́yìn eléyìí tí a bá wọlé ayé wa yìí náà rí i pé àwọn olówó ń bẹ ń bẹ bàjẹ́ tí wọ́n sì jẹ́ mùsùlùmí àwọn ọlọ́lá lọ jantirẹrẹ tí wọ́n sì jẹ́ mùsùlùmí àwọn tó dipò ńláńlá ń bẹ tí wọ́n sì jẹ́ mùsùlùmí ṣé wàá rí gbogbo ntọ́lọ́wọ́n bá fún wọn àwọn olùmọ̀ ńláńlá ń bẹ tí wọ́n tún jẹ́ mùsùlùmí gbogbo ntọ́lọ́wọ́n á kálukú wọn wọn ò ti torí ọlá yìí wọn ò ti torí ipò yín pa ìsìlámù tì ṣé ọgbà ẹ̀wọ̀n làwọn náà sì wà ẹni tó lówó lọ jantirẹrẹ bí ká pé Dangote nìsín tí wọ́n ló lówó jù láfíríkà tó sì jẹ́ mùsùlùmí ká pé Dangote yìí mùsùlùmí gidi ni ká pé kìí fẹ̀sìn ṣeré ká pé gbogbo ohun tí wọ́n sọ fún pé lẹ́sìn Islam ló máa mójútó gbogbo ohun tó lọ́wọ́ bó sì fẹ́ ló máa ń jìnnà sí i sẹ́wọ̀n sọ pé bí eléyìí ti ṣe lówó tó yìí sẹ́wọ̀n ló náà wà sẹ́wọ̀n ni àbí sẹ́wọ̀n ẹ̀ dáhùn torí ẹlòmí àwọn tí máa dáhùn yìí ó sì ṣe nù pé à ẹ fẹ́ sọ pé irú eléyìí ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ fẹ́ á lówó ni sẹ́wọ̀n lọ́wọ́ àbí sẹ́wọ̀n ẹ̀wọ̀n gidi. àwọn ọba ilé ayé láwọn ìlú mùsùlùmí àwọn ọba tí pàṣẹ wàá tó yẹ pé àti orílẹ̀-èdè àtẹnitọ́ wà lórílẹ̀-èdè àtàrísìkì orílẹ̀-èdè àwọn kà kún nǹkan ní àwọn ni ẹ̀wọ̀n làwọn náà wà bí èsẹ̀ wọn ẹ̀wọ̀n ni wọ́n wà. àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n ń ka ìmọ̀ tí wọ́n ń kà sáwọn èèyàn létí tí ń fa ìdùnnú fáwọn tí ń fàdùnnú fáwọn ẹrú ọlọ́ tí mú kíkálukú ọmọ palẹ̀ má gbọ́rùn ó ti ṣe dáa ẹ̀wọ̀n làwọn ọ̀rọ̀ àbí ẹsẹ̀ wọn ẹ̀wọ̀n ni tó ń ti gbogbo ọlá yìí ẹ̀wọ̀n náà ni gbogbo wa wà nítorí pé tá a bá wo ntọ́nà ń pèsè kalẹ̀ dé mọ́mìnì lọ́la kìyàmà sí wọn yòówó lè wà rẹ̀ nù gbádùn láyé yìí ẹ̀wọ̀n lọ́wọ́ báwo wá lẹni tí ò tiẹ̀ wá rí gbádùn rárá rárá tó sì jẹ́ mùsùlùmí tó ń bẹ láyé yìí tá a bá wò sí ọlá ńlá tó lọ́n pèsè kalẹ̀ dé lálùjánnà ǹjẹ́ kí ló wà eléyìí kò tiẹ̀ sí èméjì mẹ́bó ló ẹ̀wọ̀n náà wọ́n sọ ìtàn kan o wọ́n ní olùmọ̀wá àgbà al Ibn Hajar rahimahullah bàbá tó ṣe sharhu sahih al-bukhari ní fathul bari tuntun láwọn tíra rẹ̀ gẹ́dẹ̀ mí wọ́n ní wọ́n fìgbà kan jẹ́ olórí gbogbo adájọ́ ní ilẹ̀ misra ó wá jáde kan ó sáàrin jà ní ìgbà tí àwọn ẹ̀mẹ̀wà tí wọ́n pọ̀ lẹ́yìn rẹ̀ jọjọ kálukú lórí ìbáka ẹ̀yin sì ti mà pé ìbáka láyé ìgbà wọn àmì pé ọlọ́lá ńlá ni ń bọ̀ yìí lẹ́yìn bá gùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé mọ́tò yàtọ̀ sí mọ́tò mọ́tò àwọn onípò yàtọ̀ sí ìtàn àwọn mẹ̀kúnnù ń gùn Ibn Hajar wa ń bọ̀ tó ń ti gbogbo àwọn ẹ̀mẹ̀wá yìí nínú àwọ̀ tó dáa àtàwòrán tó sunwọ̀n. báyìí ẹni yahudi kan jáde sí yahudi yìí ń ta epo epo gbóná pẹ̀lú ẹ̀wù tó dọ̀tí lọ́rùn rẹ̀ kó lẹ̀ wẹ́n tí ń tepo ṣe rí bí kéèyàn máa ta engine oil bí kéèyàn máa tepo pupa gbogbo ètò ẹkún ó fi ankachifu nù àbí dọ́stà wọ́n máa fi yá aṣọ ni ẹ̀wù dọ̀tí máa lọ́rùn ó kún fẹ́po kọ́dà àwòrán rẹ̀ ò ṣeé wò ọwọ́ arìn wá síwájú títí ó fi gbá ìjánu ìbáka Ibn Hajar ọwọ́ sọ fún pé ya Shaykhal Islam ìwọ olùmọ̀ mùsùlùmí yìí tazumu anna nabiyyaka qal ẹ̀ ń sọ pé ànábì yìí sọ pé ad-dunya sijnul mu'min wa jannatul kafir pélé ayé o ẹ̀wọ̀n lọ́jọ́ fọlùgbàgbọ́ òdodo alìjánná ni fáwọn kèfèrí fa ayyu sijnin anta fi <laughs> subhanallah ẹ̀wọ̀n wo nírú rẹ̀ wà ẹ̀wọ̀n wo nírú rẹ̀ wà nínú ọlá ńlá yìí wà á yù jẹ̀nẹ́tì ẹnẹ fi hà inú àlìjẹ́nà wo lèmi wà wòmí wòmí wòmí wúra rẹ̀ subhanallah <laughs> pé anabi rẹ̀ sọ pé ilé ayé àlìjẹ́nà ni fún káfíìrì ẹ̀wọ̀n ni fún múmìnì ẹ dákun ẹ̀wọ̀n èwo lẹ́yìn wà kí ló kọ́ rẹ̀ alágbani àbí kirikiri alìjẹ́nà ìwọ wa ló ń wà ṣé fìrìdáwùsì ni àbí wo ẹnbí ibn hajar bẹ́ẹ̀ faqal ibn hajar wa dá lóhùn ó ní amma bin-nisbati lima a'adda Allahu li fil-akhirati min an-na'im ka'anni al-ana fi as-sijn tá a bá wù mi tá a bá wo bí mo ṣe wà náà láì ṣe ń tọ́lọ̀ ń pèsè kalẹ̀ ẹlẹ́dẹ̀ mi lálìjẹ́nà níkẹ́ bí ìgbà tẹ́ wọn mọ̀ wá ni mo rò pé yẹwà ní ìsìn túmọ̀ àdéhì yẹn tọ́ ọ bá wo ń tọ́lọ̀ ń ti pèsè ẹlẹ́dẹ̀ ọ́ lálìjẹ́nà sípò yówó lè wà láyé yìí nínú gbádùn ká má ṣẹ̀ṣẹ̀ tí sọ̀yà bí ìgbà tẹ́ wọn lọ wà ni. wà á ń tẹ بالنسبة لما أعد لك في الآخرة من العذاب من العذاب الأليم كأنك في جنة àmọ́ wọ́n tá a bá wo ipò tó wà láyé ṣe bó ń mú mi tá a bá wo ipò tó wà láyé ẹ bá sọ ní lọ́rùn ẹ tá a bá wo ipò tó wà láyé pé bí wọ́n pọ̀ ibò ń ron jẹ́jẹ́ tá a bá wo ipò tó wà láyé tó ń tí bó ṣe lọ́dọ̀ títí a sì ń jọ yìí báyìí tá a bá wò sí tọ́lọ̀ ti pèsè lẹ́dí ọ́ lọ́la kìyàmà ní ìyá aná tí tani tí roni ka annaka fi janna ńṣe lọ́rọ̀ rẹ dàbí ìgbà tó wà lálẹ́ janna kéèyàn lè máa sòótọ́ ọmọ dàpọ̀ ẹ̀kọ́ ó pọ̀ pétọ́ bẹ́ẹ̀ mi wà lálẹ́ janna bí mo ṣe wà nínú ẹ̀wọ̀n ni bí wọ́n ṣe wà lálẹ́ janna ni fa asilamali yahudi báyìí ni yahudi gba islam à àwọn á sọ pé yàkà retí mi ẹ dákun ẹjẹ mi náà wò àbí òye bó náà ṣe gba islam torí di eléyìí eléyìí jẹ́ tẹfsiri kejì fún bí ilé ayé ṣe jẹ́ wọn tẹfsiri alákọ̀ọ́kọ́ onígbà àwọn tó lọ ń ṣe léèwọ̀ fún wa wọ́n pọ̀ òun lọ́kàn sì máa fẹ́ islam wa ni ká má dé díẹ̀ ká má ṣe ká kóra wa ń jánu eléyìí túmọ̀ sí pé ibi tá a ti ní nawọ́ sí ti ń wù wá làwà ibi tá a ti gbọ́dọ̀ ṣe ń tá a fẹ́ làwà bó tilẹ̀ jẹ́ pé àti ṣe nǹkan rọrùn ọwọ́ àdàbí ẹ̀wọ̀n torí bẹ́ẹ̀ lẹ̀wọ̀n tafsir kejì onígbé gbogbo bó tilẹ̀ wù káyé yìí kó dùn mọ́ wa tó bó tilẹ̀ wù kọ́ka tó tá a bá wò gbèsè ayé ṣe ń pèsè kalẹ̀ ní múmi ní lálùjánnà ẹ̀wọ̀n lọ́wọ́ ṣùgbọ́n káfìrí tẹ̀fsíìrì alákọ̀ọ́kọ́ oníkẹ́ gbogbo tó bá wù ṣíṣe náà ni tẹ̀fsíìrì kejì gbogbo bó ṣe wù kọ́ da fún tó láyé yìí báyìí yóò jẹ ìyà tó bá di lọ́la kìyà alìjánà tiẹ̀ ló ń wáyé ilé ìjẹ́ bílẹ̀ ayé ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n apá kan nínú àwọn olùmọ̀ wọn ní ẹ̀wọ̀n nílé ayé yìí o tí múmìnì bá ń bá ẹ̀mí ara rẹ̀ sọ lójoojúmọ́ pé ẹ̀wọ̀n ló ń wà ẹ̀wọ̀n ló ń wà ẹ̀wọ̀n ló ń wà yóò lè kó ẹ̀mí rẹ̀ jà yóò lè máa jìnnà sí tó lọ́wọ́ bọ̀ fẹ́ yóò lè máa ṣe tó ọlọ́wọ́ bá wà ń fẹ́ eléyìí ó wá mú kí irú rẹ̀ kó rí ọ̀nà àbáyọ bọ́ lọ́wọ́ aburú àti ewúlé ayé yìí yóò wá mú pé ńgbà tí ó àmẹ́ni tó bá lè lọ sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé tí ń sọ pé ẹ̀wọ̀n báwo ẹ̀wọ̀n báwo ẹ̀wọ̀n báwo ìlú wọn sọ̀rọ̀ alẹ̀ fún yóò wá di ẹni tó ṣe pé kò ní lè ṣe àṣebọ́ lọ́wọ́ aburú ilé ayé yìí yóò wá tara bẹ́ẹ̀ yóò wá kúkú lọ parí rẹ̀ sínú náà rẹ̀ wọ́n lọ pàtàkì pé ká máa bẹ́ẹ̀mí ara wa sọ́n gbogbo gbà wípé ẹ̀wọ̀n la wà so ẹlẹ́wọ̀n kò sì gbọ́dọ̀ ṣe tí wọ́n bá ní ọmọ sí ẹ̀wọ̀n la wà. So, kò sí bó ṣe lè dáa fún wa tó èyí tá àti ìrètí ń bẹ lálùjánnà ju eléyìí lọ àwa gbọ́dọ̀ jẹ́ kí eléyìí ọ̀tàn wa jẹ débi pé eléyìí ó fi bọ́ ọmọ wa lọ́wọ́ a gbọ́dọ̀ máa rántí ẹ̀ ẹ̀wọ̀n láwà alijanna ti káfìrí lọ́wọ́ mẹ́jọ jọ lójú òun yòówù kẹfẹ́rí lé nílé ayé gbọ́dọ̀ jọ lójú nítorí pé kí ló ń tún fẹ́ kó ní bóòlù ń fẹ́ kó rí fún ayé tiẹ̀ nu alijanna tiẹ̀ nu kò ní kankan tí ń retí lọ́la kìyàmà torí rẹ̀ kọ́ gbọ́dọ̀ yà wá lẹ́nu dépò pé ọ ayọ lẹ́nu débi kó fi islam sílẹ̀ wọn náà fẹ́ sàlẹ jẹnà tiẹ láyé o sì mọ pé tó bá ti kájú wọ láyé ò lè rí wọ lálùkìyà torí pé man ta'ajjala shay'an qabla awani uqiba bi hirmanihi gbogbo ẹni tó bá lè kájú fẹ́ ní nǹkan kankan kókó tótó ìyà tó ń fi jẹ ni pé kò ní rí ẹni tó bá ti fẹ́ kájú wọ àlùjẹ́nà tiẹ̀ láyé ń bí kò ní rí wọ lọ́la lùkìyà mọ́ káfíìrì ti kánjú wọ́n tiẹ̀ láyé kí ni retí rẹ̀ lọ́la alùkìyàmà ìyà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o níparí àwọn olùmọ̀wá wọ́n gba kéèsì o pípé kámọ̀ ayé ọ̀já máa kankan wọ́n ní falaw kanati dunya jaza'an li muhsinin idhal. لم يكن منها معاش لظالم لقد جاع فيها الأنبياء كرامة وقد شبعت فيها بطون البهائم wọ́n ní ilé ayé yìí tó bá jẹ́ ìpè ńlọ́lọ́wọ́ bá bá ṣe lẹ́sàn fáwọn olùṣe rere ni tó bá gbé ilé ayé yìí làwọn olùṣe rere ó ti gbẹ̀san wọn ni a jẹ́ ìpè ńlọ́lọ́wọ́ àwọn alábòsí ìbá ti rí ìgbésí ayé sínú ilé ayé yìí tó bá ń pè bíi lọ́lọ́run ti san alẹ́ sàn ni kò bá ti sáyè falábòsí láti rí ìgbésí ayé sí káfíìrì ìbá ti rí sẹ̀mísẹ́ láyé ń bì wọ́n ní ebi ilé ayé yìí náà láwà tẹ́bi ti ń pa àwọn ànábì ọlọ́run kó tó kú tẹ́bi ilé ayé yìí náà láti wà táwọn ẹranko lásán táwọn ń jàjẹ yó tó bá jẹ́ pé ilé ẹ̀san ni báwo lè bí ó sì pa àwọn ànábì nù ilé ayé. táwọn ẹranko sì máa jàjẹ yó eléyìí túmọ̀ sí pé ilé ayé kìí ṣe tí wọ́n máa tẹ́ bàtì ẹlòmíì nínú àwọn olùmọ̀sọ yìí pé tamatta min al-ayyami in kunta hazima fa innaka fiha bayna nahin wa amirin idha abqati ad-dunya ala al-mar'i dinahu fama fatahu minha falaysa bi dha'iri. فلا تزن الدنيا جناح بعوضة ولا وزن رق من جناح الطائر فلم يرضى فلم يرضى بالدنيا ثوابا لمحسن ولا رضي الدنيا عقابا لكافر wọ́n ní máa gbádùn gbádùn nínú àwọn ọjọ́ ayé rẹ tó o bá jẹ́ni tó sara gírí tọ́yẹ kó o lò nínú ilé ayé rẹ má fi fi ara rẹ jẹra rẹ torí pé nínú ilé ayé bó o bá tiẹ̀ jẹ́ni tó nípò o lè tayọ kọ́ pàṣẹ fún yàn ṣe báyìí kó o sì kọ́ fún láti ṣe báyìí kí ni tí o kí ni tó nípò tún ní kò ní nǹkan kan ju pé ẹ ṣe báyìí káwọn yóò sì ṣe lọ kó o sì ní kó o má ṣe báyìí kó o sì má ṣe lọ wọn ni ti ilé ayé bó ti ṣe burú tó yìí tí gba gbogbo dáadáa dànù lọ́wọ́ èèyàn tó bá gba gbogbo dáadáa dànù lọ́dọ̀ rẹ tí ó bá rẹ́sìn gba dànù lọ́dọ̀ rẹ àjẹpọ̀ okú oríire o gbogbo nǹkan míì tó bá bọ́mọ lọ́wọ́ tẹ́sìn ó bá bọ́mọ lọ́wọ́ kò lè ní ọ lára gbogbo nǹkan míì tó bá bọ́mọ lọ́wọ́ láyé tẹ́sìn ó bá sáti bọ́mọ lọ́wọ́ kò lè ní ọ lára onílé ayé kò wúwo tó ìyẹ́ ẹ̀fọn kan bákan náà kò tiẹ̀ wúwo tó. irun irun ti tí máa bẹ lára ìyẹ́yẹ́ ọlọ́wọ́n bọ̀ yọnu sí kílẹ̀ ayọ́ jẹ́bi tí wọ́n ti san olùsè rere lẹ́sàn gẹ́gẹ́ bí o ti ṣe gbà pé kílẹ̀ ayọ́ jẹ́bi tí káfíìrì o ti jìyà rẹ̀ subhanallah kọ́ gbà gbígbé kílẹ̀ ayọ́ jẹ́bi tí mùmínì o ti gbẹ̀san tiẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe gbà gbígbé kílẹ̀ ayọ́ jẹ́bi tí káfíìrì o ti ṣe kíni tí o ti jìyà rẹ̀ ìpàdé di alkiyama lolùsèrèrè ó ti gbẹ̀san tiẹ̀ alkiyama làwọn ọ̀daràn ó ti jìyà tiwọn olùmọ̀wá ibn al-Uthaymin rahimahullahu ta'ala ìmọ̀ tó wòye sí gbogbo àwọn àdéhìí tí ń sọ nípa abílẹ̀ ayé ti ṣe jẹ́ nǹkan tí ọ̀já máa ń kankan tí ń sọ nípa abílẹ̀ ayé ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n fáwọn olùgbàgbọ́ òdodo tó sì jẹ́ àlìjáná fáwọn káfìrí tá a ti máa túmọ̀ rẹ̀ báyìí bàbá ní eléyìí ò túmọ̀ sí wípé káwa palẹ̀ ayé ti pátápátá o ká kó gbogbo dúkìá wa ká kó dà sí gbó o ká kó ẹ̀wù wa ká kó dànù ká máa rin àkísà o kò túmọ̀ sí ká là jẹun mọ́ o kò túmọ̀ sí ká pé pàgọ́ káwa lọ dúró síbi kan pé ibi tí kò pa wá ní o àwọn ò tún ṣiṣẹ́ mọ́ o. rárá o wọn láti fi ń tọ́ka sí pé kíkálukú kọ́mọ̀sí gbàgbé ìpín rẹ̀ nulẹ̀ ayé ìpín ayé gbàgbé rẹ̀ sọ̀rọ̀ alẹ̀ fún ayé dáadáa ti bẹ̀ òun ni ó jẹ́ abọ́ lọ́wọ́ aburú ilé ayé tá a fi máa ní tí èyí wà máyà wọn ní ilé ayé ká fi sọ́wọ́ wa ni la taj'alha fi qalbik wa hadha huwa al-muhim wọn ní ilé ayé ọwọ́ rẹ ni kò fi sí má fi sọ́kàn rẹ eléyìí lè tọ́ pàtàkì ilé ayé ọwọ́ wa ni kọ́ wà á fi sọ́kàn wa torí ẹni tó bá ti lè gbélé ayé léyà tó bá fi sọ́kàn rẹ̀ kò sí náà ni yóò sì darí orí ibú náà ni wọ́n padà parí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé yọ ka ilé ayé kún gbogbo nǹkan kò sì sí nǹkan míì lẹ́yìn ilé ayé ṣùgbọ́n ẹni tó bá fi sọ́wọ́ kò ní í sọ ilé ayé di ẹ̀sìn rẹ̀ tí ó máa kò sì ní í sọ di gbogbo nǹkan yóò jẹ́ ọmọ bó ti ṣe máa torí di eléyìí ad-dunya sijnul mu'min wa òdodo ni torí òdodo lọ́rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam asitiri bó ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n fólùgbàgbọ́ òdodo asitiri bó ṣe jẹ́ alìjánná fún káfìrí kọ́lọ̀ wọn bá kó jẹ́ kí ẹsẹ̀ wọ́n jáde lọ́gbà ẹ̀wọ̀n náà lálàáfíà kọ́lọ̀ wọn bá kó wá ṣe ibùsọ̀ sí wa lálìjánná kó ṣe wa lọ́mọ alìjánná kó ṣe wa lólóríire láyé kó ṣe wa lólóríire lọ́la alqiyama subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ máa ka àwọn abéèrè. yóò wọ́n wá sọ̀rọ̀.